bọ́lẹ̀ ń bẹ̀ mo fẹ́ sáré dá bíbá èmi àti dáàdì mi wa bíbá yìí I want to give my dad some Yoruba words to say so you guys should stay with me and let's see how this thing will end. abẹ́rẹ́ <laughs> abẹ́rẹ́ abẹ́rẹ́ uh-huh. this is easy ọlọ́run <laughs> ọlọ́run ọlọ́run ṣe yẹ deus god hmm, ọlọ́run ọlọ́run. Uh-huh. <laughs> <laughs> Iemoja. Iemoja. I, Iemanjá. Iemanjá. É. É, um, é. uma sereia. Ah. Iemanjá. Iemanjá. <laughs> estranho, estranho. Jagum, jagun, jagun, jagun, jagun, jagun, <laughs> Ah, ah. Isale. Isale. Isale. Baixo. Down. Down. Isale. <laughs> Isale. President's name. Asayoj. Ah. Ah! Asiyaju. Não, não, não. Asiwaju. Asiwaju. Uhum. Mm-hmm. Asiwaju. <laughs> President. <laughs> president. Hey, eh, eh. hey. Last one. My God. Ayaba. Ayaba the queen. Queen. É. Eh. Yaba. <laughs> Ayaba. Ayaba. Ayaba. É. Eh. So this is the end of the video. If you guys want part two, make sure you drop a comment and rate my dad in the comment section. And my dad me say you. It's very easy. Ah, very easy. Ah, it's, ah. it's it's fine. Um, oh, oh no, it's, uh, I'm uh, very ah, oh, well. Oh, oh no, go. Oh, no, no,